الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀kan nínú nǹkan tó lu ẹlẹ́dàá tí ó bí ẹrú يا lọ́jọ́ gbẹ̀ndàlùkù yá mi kó tó di pé ọmọ àlùjánnà ó lọ sí àlùjánnà ọmọ àná lọ sí náà ọ̀nà ni wàá nà ilmihi madha amila fi ìmọ̀ tó lù wá fún ọ báwo ló ti ṣe lò ó kí ló fi ṣe àti mọ̀ pé nínú ìdẹ̀ra eléyìí tó jẹ́ ìdẹ̀ra ńlá tó lù wá máa ń ṣe fún ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wọn náà ní kó fún wọn mà pàápàá jùlọ wọn nímà nípa ẹ̀sìn olú ẹlẹ́dàá wa ó ṣe àgbéga ìmà lórí gbogbo àwọn àdẹ̀rà lọ́fà ló fi jẹ́ pé kò tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam láti máa tọrọ àlékún kankan nínú àwọn orí ńláńlá eléyìí tó lù wá ṣe fún un bíi kọ́ máa tọrọ àlékún nínú mà olúwa ni waqur rabbi zidni ilma wọ́n sọ pé olúwa lémi kún nínú mà ìmọ̀ pàtàkì ebi wípé olúwa fi àwọn àpèjúwe lélẹ̀ fún wa nínú Al-Qur'an pípẹ́ tó mà àtẹni tó mà wọn àtẹni tí kò mà wọn àlejò gbà ọ́. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون sọ fún wọn bí wọn lè dọ́gba bí ẹni tó mọ̀ àtẹni tí kò mọ̀ ó dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ni àti òkùnkùn wọn ò lè dọ́gba rárá olú ẹlẹ́dàá sì fi hàn pé látàrí ipá àwọn onímọ̀ wọn ní mímọ̀ wọn máa ṣe àgbéga fún wa nítorí ìmọ̀ wọn látàrí ipá àwọn olùgbàgbọ́ òdodo wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n máa ṣe àgbéga fún wa látàrí fún wa jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn olùmọ̀ tí wọ́n á jẹ́ olùgbàgbọ́ òdodo ń ti wọ́n ń kọ́ àgbéga tí wọ́n jẹ́ méjì yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat Allah máa ṣàgbéga àwọn ẹni tí wọ́n bá nígbàgbọ́ òdodo nínú wa wọ́n máa ṣe àwọn àgbéga. fún àwọn ẹni tó tún jẹ́ olùmọ̀ àgbéga méjì àgbéga lórí pé wọ́n gbàgbọ́ àgbéga lórí pé wọ́n jẹ́ olùmọ̀ sùrẹ́ ló ti jẹ́ pé ìmọ̀ wọ́n bẹ nínú nǹkan tó ń wájú téèyàn máa ń lo ìgbésí ayé rẹ̀ lé lórí lórí pé òun fẹ́ wá òun sì fẹ́ mà kéèyàn kọ́ kéèyàn mà dáadáa ètò pé kéèyàn kàn kọ́ súkẹ́súkẹ́ lọ́nà tó ṣe pé ibi tí mo kọ́ dé yìí ó ti tó máa fi jẹun ìyẹn àwọn ẹni tó bá ń wá mà nítorí kí wọ́n lè máa fi jẹun eléyìí wọn kì í wá mà nítorí rẹ̀ torí ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa nínú hadith Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma eléyìí tí Imam Bukhari àti àwọn míì gbé jáde Ànábì ni man yuridillahu bihi khayran ìfọ̀pẹ́ òfìdí gbogbo ẹnikẹ́ni tóló abá ti ro èrè rere èrò rere yóò fún ní ìmọ̀ àgbọ́yé nínú ẹ̀sìn ẹni ro ní ìmọ̀ àgbọ́yé nínú wípé tí bá ń wá ìmọ̀ kò síbi téèyàn wá dé wadé á sọ pé ti tóun wípé torí pé lójoojúmọ́ tó bá ti ń wá yóò máa hàn sí pé nǹkan tó ju tó mà lọ kò wá ní yó yóò sá máa wọ alọ náà yìí ìgbà tó ti fáwọn ẹni tí ń wáyé tí ń wówó wọn kì í wá débì kan fún ló tó báwo wá ni ẹni tí ń wá mà yóò sì wá wá débì kan yóò sọ pé ó ti tó òun ìmọ̀ wíwá kì í tó yàn èèyàn máa wá lọ ni ìrẹ́ lànàbì sallallahu alaihi wasallam ó ní ẹ máa wá ìmọ̀ láti ìgbà tẹ́ ti wà ní pólóró lórí ìtẹ́ títí tí wọ́n fi gbé yín wọ sàárè ọjọ́ kú ó náà lọ́jọ́ ìsinmi wípé a wá màmá fáwọn ẹni tí bá ń wá mà ti kọ́ tán ibi tí mi kọ́ dé mi jó wọn á jókòó pé mo ń tẹ́tí gbọ́ mọ̀ ni ọ́ ó lè ní ìlọsíwájú kankan ibi tó wà náà lọ́ wà òní mọ̀ kankan torí ẹ̀ tí ti ń wá mà èèyàn máa rí kó mọ̀ kankan wọ́n tẹ̀síwájú láti máa wá mà sí. ǹjẹ́ a kì í wá nítorí ìtara torí pé ọkàn lè jólùmọ̀ kì í ṣe nítorí rẹ̀ náà ṣe máa ń wá wọn ni wọ́n máa wá ìmọ̀ ni nítorí ká lè bá a mú lò nítorí ká lè bá a máa fi ṣe wà wò nítorí ká lè bá a máa fi ṣiṣẹ́ ìtumọ̀ níta fi ń wá mà ní kíkà ṣe fi kéèyàn wá mà wọ́n lè sọ pé ah, mo ti kọ́tura báyìí mo ti kọ́tura báyìí mo ti kọ́tura báyìí arararara ah, wọ́n yìí wá mà nítorí kéèyàn lè gbàwé ẹ̀rí báyìí kó ti gbàwé ẹ̀rí báyìí kó ti gbàwé ẹ̀rí báyìí nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ wá mà wáyé mà ọ̀rọ̀ gbàwé ẹ̀rí kọ́ ni wọn ń sọ ìwé ẹ̀rí ò túmọ̀ sí mà ìwé ẹ̀rí túmọ̀ sí pé ó ti gbá àwọn àpélé tó ń ti ń wá mà kan kọjá torí rẹ̀ akẹ́kọ̀ọ́ tó dáa ni ọ́ ó túmọ̀ sí pé dandan dandan nígbà tó ti wá kọjá ó ti ní mà àyìnmáyé tí ó gbàwé tó ní dá nǹkan kan mà àyìnmáyé tí ó gbàwé tó ti dá nǹkan mà máa ń ìmà nítorí pé téèyàn bá wá nǹkan kan tí ọba rí yóò máa bàjẹ́ ìwé ẹ̀rí kínni wọn náà lọ gba tiẹ̀ nígbà tó bá gba tiẹ̀ wá sọ pé ìwé ẹ̀rí kínni torí ẹ̀ níbi pé èèyàn kọ́ mà èèyàn jẹ́ kó sóhun tó bá wọn kọ́ mà dán kó kó nǹkan tí ọjà pẹ̀lú màní kò fi ṣèwà kọ́ máa lò ó kọ́ hàn kó jẹ́ pé òfin sẹ́ẹ̀sì ìwọ náà lẹ́yìn tó ti rí àǹfààní láti gbọn àyèmàkánu wọn náà wàá gbìyànjú láti gba ìmọ̀kan yìí nù kúrò lára ẹni tó lu abá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ kí ẹ̀ wá kọ́ mà wàá jẹ́ pé ìṣesí rẹ̀ kò yàtọ̀ síta ẹni tí ọ̀kọ́ mà òun náà ń ṣèṣe ọmọ àta tí ó tó fún wa kọ́ náà ní tó fi ń gbé lárugẹ tí ó náà ní ó tún fi máa ṣẹ̀rí fún wa rádáradá ìwà pálapàla eléyìí tó ṣe pé ń hù ó túmọ̀ sí pé yẹn ó ti di àdáwò fún un ó sì jẹ́ sábàbí aburú fún tọ́ba di lọ́la gbẹ̀ndàlù kìyàmù nígbà tí èèyàn bá mà tó bá péyàn sí ìbàjẹ́ tó péyàn sí nǹkan tí kò dáa ìmọ̀ èèyàn yẹ kó darí èèyàn mi lè jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó máa ṣe hùwà báyìí ẹ̀yin gan tẹ́ fẹ́ ṣe ìmọ̀ràn mi sí ni pé kẹ́ má ṣe àǹfààní ìmọ̀ràn torí eléyìí báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá mà ẹ rí dájú wípé ìmọ̀ yín ẹ lò lọ́nà tí ó fi jẹ́rìí pè fún yín lọ́jọ́ ọ̀gbẹ́ndà kúyàm ẹ má ṣe lò lọ́nà tí ó fi jẹ́rìí tako yín tó bá di ní ọjọ́ ńlá yìí gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam fi sọ wal Qur'anul Karim hujjatun laka aw alayk al-Qur'an kẹrí bẹ́ẹ̀ nínú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك